أعوذ بالله من الشيطان الرجيم قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى بنتي هاتين على أن تأجرني ثماني حجاج فإن أتممت أشرا فمن عندك وما أُرِيدُ أَنْ أشق عليك فَتَجِدُنِي إن شاء الله من الصالحين قال ذلك بيني وبينك أجمع الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل فلما قضى موسى الأجل وصار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصلون فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة حي يا موسى إني أنا الله رب العالمين وأن ألق عصاك فلما رآها فاعتز كأنها جان ولا مدبرا كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانا من ربك فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون أخي هارون هو أفصح مني لسانا فأرسله معي بأن يصدقني فأرسله معي رد أن يصدقني إني أخاف أن يكذبون قال سنشد عبدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا فلا يزلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه ونهج نهجته إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀yìn ọ̀fẹ́ ilé ti ẹjọ́ fún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba tó já sí pé ọ̀nìkan ṣoṣo náà ni ẹni tí apá rẹ̀ ká gbogbo ayé àtọ̀run àràtọ́rọ̀ ọba bá dá àríkẹ́kọ̀ọ́ àríwòye àríkọ́gbọ́n olùmọ̀jẹ́ fún gbogbo ẹni tó jólóye tó jẹ́ nílẹ̀ àkáyè àrà tọ́rọ àwọn bábá já ṣètẹ́ni a tún máa lò ó fún àwọn ẹlòmíì láti tún fi jẹ́ kí ẹ̀ ní wọ́n lè kókó sí ara ọlọ́run nínú àwọn àrà tọ́lọ́wọ́n bá ń dá lọ́wọ́lọ́wọ́ báyìí ó fi ń jẹ́ kí mánì ẹni tó ní mánì tẹ́lẹ̀ lékún sí sílẹ̀ tó ń pàkíyèsí àwọn tí mánì wọn ò sí síbi pé ẹ lọ fáyẹ̀ ìyẹn ọlọ́wọ́n bí oṣù mélòó sẹ́yìn àwọn èèyàn kan náà wọ́n rí i pé àwọn àgbà òjò ńlá ńlá kan bọ̀ wá rọ̀ o wọ́n dẹ̀ bá dúkìá jẹ́ tó máa pọ̀ gan-an nínú àwọn mẹ́ṣin oṣù kẹjọ máa Allahu akbar ṣùgbọ́n náà bá dára wọ́n ọ̀tọ̀ ní tí ó fẹ́ ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní tí mo jẹ́ kẹrí tó bá ṣe bẹ́ẹ̀ tó bá lóhun ọ̀rọ̀ tó jẹ́ ilé ìfi kásẹ̀ ńlẹ̀ ní ọdún Gregorian tí wọ́n ń kà ló fẹ́ mú ọlọ́run ọba sí i tí wọ́n rẹ̀ lóhun bẹ̀rẹ̀ sí rọ láti ní ìlọ oṣù kan kó má ju ó wọ́n ló fẹ́ ìyálọ́bọ́ ọlọ́run ọba àwọn wo ni wọ́n fẹ́ protest lọ́sọ́dọ̀ ọlọ́run àwọn wo ni wọ́n fẹ́ fi ẹ̀hónú hàn pé ìkọlọ́run bá ń ṣe yóò tán ọlọ́run ọ̀hún Allahu akbar kabira. Allahu akbar kabira. Àwọn dúpẹ́ tọ́lọ́wọ́n fi wá mọ̀nà tó jẹ́ ká dáa mọ̀. Ibi já sí gbogbo àrà tó bá ń já, wọ́n máa ń lé àwa kún nínú ìgbà ìgbàgbọ́ sí wọn ọlọ́run ọba ni. Wa nashhadu anna Allaha la rabba ghayruhu. Òun náà ló fa ti ń sọ wípé àwa gbà pé kò sọ́ba kan àfọwọ́. Wa nashhadu anna Allaha la rabba ghayruhu ẹni ọmọ tí wọn náà tún ṣe ń dúró ṣe ṣé wọn náà ti gbà pé kan lọ́lọ́wọ́n ọba olólayé àtọ̀run ni. wọn náà ṣe ha dùn àná wọn alára bá wọn èèwọ̀. gbogbo ọ̀rọ̀ tiẹ̀ náà tí ò yẹ tó mọ bí tó fẹ́ gbé kà tó ti sú ẹ. ó ń gba ẹ lọ́kàn jẹ́tọ̀ kan tòru ẹ̀dá kan ò lè yanjú ẹ̀. wọn náà ṣáájú ẹnà lọ àlàárọ̀ bàbá èròhò. ẹnìkan tó ní kápá nínú ètò ẹ̀dá láyé tó lè bẹ́ẹ̀ dá yanjú ìṣòro rẹ̀ ó náà lọ́lọ́wọ́n ọba alákàtún nìkan ni ọ. àwọn ṣẹ́ṣẹ́ bíbí máa ń rí bàbá ọwọ́ tàfàrọ́dà. Ọlọ́run bá tá ń sọ yìí. Àgbègbè máa ń bí bàbá àtàfàrọ́dà. Sọ àtúntò sọ fèdè máa ìmọ̀ abẹ ọlọ́run ọba ní tipẹ́tipẹ́ ó ti pẹ́ gan. ọlọ́run ọba ti ń bẹ àwọn bàbá wa ń lẹ yorùbá ńgbà tó bá tún fẹ́ ròyìn ọlọ́run ọ̀nà ọba tó ti ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ. sàǹsẹ̀sẹ̀ kìbí máa ń bílbàkọ́ wọ́tàfàrọ̀dà. bílbàkọ́ wọ́tàfàrọ̀dà ọ̀nà ọba tí a tún máa bẹ́ ńgbà síbẹ̀ dùn ọ̀gá tó sí má. Ọlọ́run ọba náà lọ́ba tá a dúpẹ́ fún. Sàásàsà kìdè máa ń bí bàbá ọ̀tá farọ́dá. Ọ̀rọ̀ tí náà tó ń tò lọ́wọ́lọ́wọ́ báyìí. Kẹ́rẹ́ ni tó yẹ kẹ́ tí àkóso ìgbésí ayé ń lé lọ́wọ́ tí ò ní jẹ́ kó dàrú. Bẹ̀ni bẹ̀ni àwọn bàbá ìrọ́nù ní àlèmọ́ mọ̀ tàbí àlèmọ́. Torí pé gbogbo èèyàn là ń bá sọ̀rọ̀ láyé. Bẹ̀ni àwọn gbogbo èèyàn náà ló ń gbọ́ oríṣiríṣi èèyàn náà lọ́lọ́wọ́n bá já kó máa gbọ́rọ̀ láyé. ẹ̀bùn tọ́lọ́wọ́n bá fún wa kò dọ́gba ọlọ́wọ́n bá fẹ́ lómi lẹ́bùn pé kó gbọ́ àwọn ìrànràn ìgbè ẹlòmí ọlọ́wọ́n bá fún ní ahán kọ́nà ó lè má lè kọ́ ṣùgbọ́n tó wá ń sọ ẹ̀ lanú ilẹ̀ tó afẹ́ lè má kàn. sàmì ọ̀hún. ẹlòmíì òun tiẹ̀ kò lẹ́bùn kó sọ kó kọ yìí ní títí ẹ̀. sàmì ọ̀hún. ṣé wàá rí gbogbo ń tán pé ní ọ̀ràn ẹ̀bùn yìí pátá ọ̀sẹ̀ni tọ́nà ọ̀bọ̀ fún tán. rúpọ̀ nìkan lọ́ba ní nǹkan tán. sàmì ọ̀hún bàbí rú tẹ bá ń ròyìn ẹ̀sìn kan pé lágbájá ìfẹ́ gbúdù pa ní fíìdì kan ni ọ̀. ṣùgbọ́n kí ẹ̀rí káwọn yorùbá náà ní irọ́ ni kí wọ́n pè ní fọ́ọ̀mán ìyẹn kan ò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin. Allahu akbar. Sami'un basirun alimun mutakallimun. Ṣùgbọ́n láwọn ọba táwa ń sọ yìí, bó ṣe já sí pé ó fún ní kálukú wọn náà láwọn oríṣiríṣi àwọn àmì àwọn àwòyánú ìtàtún àtẹnubọ̀ nítànábì Mùsá yìí àmì ńlá àwọn àwòyánú àmì àwọn oríṣiríṣi àwọn mẹ́rí ìrí mẹ́gbọ́ ìrí ìtọ́lọ́wọ́n bá bùn ó bùn wọn ní díẹ̀ díẹ̀ tó bùn ní kálukú wọn ni. ó fi ṣèkún ọ̀pọ̀lọ́ ọba bá fún anábì Musa yìí kò fún anábì wàá ń sátán sí Jesus bí lọ́pàá o àlèsọ́lọ́tò sọ̀rọ̀ kò fún ọ. ọlọ́wọ́ bá fún anábì Sùlámà lẹ́bùn ń bá àlejò ní sọ̀rọ̀ ó bẹ̀yẹ sọ̀rọ̀ kódà ń pẹ́ kọ́ńtàkì fún ẹ máa ṣiṣẹ́ yìí lọ kò yàn dárú ẹ̀ fánàbí wa àyíká tán ó fún ànábà muhammad sọlọ ní yànda kó giri máa bá sọ̀rọ̀ ó fún ní yànda kẹran ẹran tí wọ́n ti pa nínú kó sọ̀rọ̀ kó sọ fún ànábà sọlọlá àlùsọlá pé ẹran tó ń wò wájú ọdún fẹ́ jẹ má jẹ o kì í ṣe tó lè jẹ o ẹ̀bùn tọ́lọ́run bá fún yẹn ó fún ànábì musa kan sọrọ yìí. عليه الصلاة والسلام سميع بصير عالم متكلم ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọ́lọ̀ wọn bá ṣe fún ní kálukú wọn ó kàn mọ́ mọ̀ fún kéékèèké lé wọn lọ́wọ́ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹ̀fún ayé ṣùgbọ́n wọn ọlọ́run ọba ni sẹ̀mí ọ̀yìn bọ́lọ̀ wọn bá ṣe fún anábà Muhammad náà lẹ́bùn tó sallallahu alaihi wa sallam kò fún lẹ́bùn kó lè kọ́ kó mú gègé báyìí kó dẹ̀ máa kọ̀ọ̀kan kò lè kọ̀ọ̀kan òfin lẹ́bùn tí wọ́n kọ́ tí wọ́n gbé kalẹ̀ báyìí kó dẹ̀ máa rí tí wọ́n kọ́ kó dẹ̀ máa kà á gbogbo tọ́lọ̀nba fún lẹ́bùn náà pọ̀lọ̀ ẹ̀ ló wà gbogbo tó ń sọ pátá Al-Qur'an ni àwọn àdéhùn rẹ̀ ni ìdásọ̀rọ̀ ni ìyanjú kan ni inú ọpọlọ ni. Allahu akbar kabir. Sami'un basirun alimun mutakallimun. Ṣùgbọ́n láwọn ọba sàníọ̀n. ọlọ́run ọba ọ̀fọ́ ànábì wa Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ níyàn darí pé kó kó àwọn ìdí. kódà tó bá fẹ́ kọ lẹ́tà sí wọn láwọn ìlú káàkiri ó fẹ́ kọ lẹ́tà. bàtà náà mi fẹ́ kọ lẹ́tà sí wọn ní Habasha ẹni tí ń ṣe ọba Habasha ti ń ṣe Najashi. ànábì dì í tó máa wá kọ lẹ́tà sí wọn lédè wọn ni ó fẹ́ kọ lẹ́tà sí wọn ní Rome ó pẹ́ni tó gbé tí wọ́n wá kọ́ ọba ẹ̀kọ́ lẹ́tà sí wọn ní kí sọ̀rọ̀ ó kọ ẹni tó fẹ́ kọ lẹ́tà sí ọba wa kọ́ ó ń pa àwọn tí wọ́n gbé dè wọn bí ṣe ní ànábì sọ́lá àwọn ọ̀tún gbogbo ayé ṣùgbọ́n láwọn ọba tó rán tó gbogbo ayé tó rán ànábì wa Muhammad tó rán ànábì wa Musa tó rán ànábì wa Isa àlè ìsọ́lá tó sọ̀rọ̀ ọba tó rán àwọn ẹni tá à ń sọ yìí kò séde tó wọn ò gbọ́ òkùnà tó tí ò gbọ́. Bàbírò ó gbọ́ títí. Sẹ̀mí ó kàn táwọn ẹ̀ka ń sọ. Ó gbọ́ títí. Tí igi bá fẹ́ báyìí tẹ́wé orí rẹ̀ fẹ́ sọ̀tún fẹ́ sósì ọlọ́run bá ní wọ́n ń sọ̀rọ̀ wà láàfin láti fọwọ́ náà tó fi ṣe àyàn ṣùgbọ́n yẹn ò gbọ́ bí wọ́n ṣe ń ṣàfọ̀mọ́ àwọn kan náà ń ṣàfọ̀mọ́ ni ẹ̀yìn ọmọ. ó gbọ́ gèdè ó gbọ́ haúsá ó gbọ́ ibo ó gbọ́ tápà ó gbọ́ yìnbó ó gbọ́ yorùbá ó gbọ́ lárúbáwá ẹsẹ̀ dè náà láyé tí ìṣọ́lọ́run ló dáa ṣàfihàn àròpọ̀ àbí kò gbọ́ ẹ wá ká èdè táwọn ànábì ọlọ́run kan tẹ́fẹ́ sọ fún ànábì ọlọ́run báyìí gbọ́ èdè tó tó báyìí o. kíni yẹn náà ń tọ́ka pé àlọ́lọ́run ọba ló dá wọn. tàṣírò bó tún ṣe jọba tó ń gbọ́ tó rí yìí. tàṣírò tí ò tún rí o. tàṣírò. ìbájá ti pé àwọn ànábì ọlọ́run ọba rí tán ni. ọba ti ní ẹni tó fẹ́ wọ́n ti náà fàánà àti ìrìkẹ́lá mọ́yìn fẹ́ ṣe mí ṣùtà wọ́n ti jìnnà sí i alábìọ̀rin tó wà lọ́kàn àwọn tí wọ́n wá ń kọ́ wà sí lọ́dọ̀ rẹ̀ ní òbí tètè dá wọn náà ké mà láàrin wọn kọ́lọ́hún tó fi hàn án bàṣírò ṣùgbọ́n láwọn orí wa ní. ọ̀lẹ́mọ̀. téèyàn bá ló fà tó jẹ́ tó ń jẹ́ kata náà bí yanjú ọ̀rọ̀ fáwọn èèyàn kan. sallallahu alaihi wasallam. ẹni tẹ bá wí tẹ rò lẹ́jọ́ ni mo gbọ́ o. òun náà ni màá yẹ̀ fi ṣe dájọ́ fún yín. Ìṣọ́lọ́wọ́ bá ní ẹni tó bá jẹ́ tó ń jàre, ṣùgbọ́n kò mẹjọ́ rò, àwọn àdálẹ́ jì. Ìtò ń òun rò dára hàn, ó mọ̀ pé kalẹ̀ ọmọ bí wọ́n ṣe ń sáyẹ́ ọ̀rọ̀. Tẹ́sí bá sún fún àwọn náà dẹ̀ ṣe ń tó tó yìí fún àwọn adáhùn láre. Anábì ni ó gba ìbájá tó àná bí ní ma kọ̀kọ̀ ní kí ló fẹ́ sọ ilé yìí fún ìbá ti sọ fún ọgbà tí wọ́n jẹ́ pé ìwọ ló jẹ̀bi ìwọ ló jàre torí mo rí ohun tó ṣẹlẹ̀. sẹ́mi àbá mi rán. wọlé dá nǹkan kan wà fún tọ́lọ̀ ń bábá fi hàn. ọ̀rẹ́lẹ̀ mọ́ mo dábàá lè mọ́. ṣùgbọ́n ẹ táwa ń ṣe táwa ń ṣe bó ṣe lè wò pamọ́ tó ọlọ́run bá bèrè pátá. ọ̀rẹ́lẹ̀ mọ́. n tó ní kálukú dánwò nínú yàrá rẹ̀ lóru mọ́jú káàkiri tó pàdé nínú mọ́sídìí ọlọ́run bá mo tó ní kálukú lọ́tọ̀ọ̀tọ̀. ọ̀rẹ́lẹ̀ mọ́. n tó ọba sọ̀rọ̀sọ̀rọ̀ tí o tó fẹ́ sọ pé òun lọ́lọ́ tó ń sọ yìí ìyá sọ̀rọ̀ mi láyé di ọ̀ràn sí ọlọ́run gbà tí yàn sọ tán àwọn àdìpọ̀ wa bẹ̀rẹ̀ sí sọ pé òun fẹ́ kó jẹ ìní àṣẹ kó jẹ ní òní ṣe kó jẹ ìní àṣẹ yí ní òní ṣe yí. mùtàkẹ́lì mọ́rán. eré tí a fáwọn akásọ ọlọ́dún kan mútakálẹ̀ mọ́. àwọn sọ́sán ọ̀dẹ̀ rí kó ṣe yí èèyàn sọ mí kò ní ṣe yí àdèdè wàhálà sí lọ́rùn. mútakálẹ̀ ọ̀rọ̀ sẹ́dọ̀ ni máa ń sọ tó ń gbé dí ọgbà ẹ̀wọ̀n. gómìnà stéètì kan sọ mí ó sọ kan lọ́dún kan ó sọ tó báyìí ó dẹ̀ faṣọ ya ara rẹ̀ ya. lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnà ajá àgbámọ̀ fẹ́kọ́ tó sọ kan láìpẹ́ ọ̀rọ̀ náà ló sọ ó dẹ̀ di wàhálà sí lọ́rùn Allahu Akbar èyàn máa sọ mí gbà mí a máa di wàhálà sí lọ́rùn ìfàlà àfáà ìsọ ní àtibáwò ṣẹ́kṣù lẹ́yìn sáhùn lámù ìṣiríkù wọ́n ní ẹ̀rẹ́ àwọn tí wọ́n tẹ̀lé ṣákù ẹ̀nìlẹ́yìn sáhùn lámù ìṣiríkù ìtòfin dáa fún wọn ní kọ́kún kú Àwọ̀ dẹ̀ wà láàárín àwọn àtẹnìkan gbà náà sáńpẹ̀lẹ̀ àfọ àṣàkì. Lọ̀rọ̀ bá pàkà sọ pé à, lágbájá pè mí lẹ́lẹ́bọ̀. Ó tún náà tí wọ́n bá tún tẹ̀lé mi pé kí ló dìdì wọ́n kúkú wá dẹ́lẹ́bọ̀. Láfà bá ní àá, ẹ̀sùn wa mọ̀ kí wọ́n nípa. A ní àtìbá òrìṣàkì. Àwọn tí wọ́n bá ń tẹ̀lé, àwọn tí wọ́n ń tẹ̀lé iye méjì àbẹ́mọ̀ pé ń tá ń pè ní ṣáàpù ní méjì rí wọ́n sọ di ṣáàkì ẹ̀yẹn bá rò pé ṣáàkì láàrin Allahu Akbar eléyẹn ṣe yìí ọ̀rọ̀ tó ní ìtìmọ́lù Tẹ́ẹ̀dá lè sọ tí ẹkùn onímọ̀ tó alákan rẹ̀ tó bú tó ń gbà lérò nínú gbọ́dọ̀ méjèèjì. Kò dẹ̀ síbi tá a tún títí ọ̀lọ́. Tàwí lè lélẹ̀ yẹn. Ṣùgbọ́n yẹn á sọ mí, ó ṣe sọ́tán báyìí, ó wọ wàhálà sẹ̀yìn bàzírù ní àlìmọ́ mùtàkàlìmọ́. kò sí ìsọ́nà àwọn ọba sọ sí nìkan fẹ́ sọ kó ṣe sọ eléyìí. kọ̀dírù yóò ìdúlé àlẹ́ nínú kàmá bàdá. kọ̀dírù yóò ìdúlé àlẹ́ nínú kàmá bàdá. eléyìí tí a fẹ́ parí bí ìsín náà pé ká máa rántí lójoojúmọ́ o. Ọlọ́run bá tán mi yóò rìn ìdílé àlà ní ìnàkà máa bàdà. Gbogbo wa pátálá yé ibi àti pílẹ̀. Ọlọ́run bá ń dá wa padà síbẹ̀ ńjọ kan. Gbogbo àwọn eré ipá tá à ń ṣe láyé. Gbogbo àwọn ọmọlẹ̀kùn mọ̀lẹ̀sọ̀ tá à ń ṣe láyé. Gbogbo àwọn nǹkan báyìí ni mo ti plan láti ṣe lónìí. Lọ́la nǹkan báyìí ni mo ti fẹ́ ṣe. Láàárín ọdún méjì mẹ́ta mẹ́rin àìmọye wa láti yá kalẹ̀. Táàmù bàtà ń lọ. Yòòyìndò lálẹ́ mi náà ká padà. Gbogbo bá ṣe ń ṣe ẹja máa rántí kú. Àdínú yòòyìn. Àyìnbáyà àwọn tí wọ́n ti lọ lánàá tí wọ́n rántí kú. Lálẹ́ mi náà ká sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí náà. النبي موسى عليه الصلاة والسلام فرعون لعنة الله كيف رقى رقا كان فرعون شبوها تبقى جمع سيما انقوانا نقمع كوني فرعون فرعون, فرعون. gbogbo ọba láwọn ìlú kankan àwọn olórí ìlú kankan ni wọ́n máa ń fi ipò olórí wọn yẹn pè wọ́n gbogbo ẹni tó bá ti jẹ olórí ní ìlú Mísírà àwọn náà máa ń tẹ̀lé fèrè àwọn gbogbo tó bá olórí ní ìlú Habasha wọn náà ni wọ́n máa ń pè ní Nàjáṣì ẹni tó bá jẹ́ olórí eh, ní ìlú Rome àwọn náà máa ń pè ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn orúkọ àwọn ọba yìí tí wọ́n fi ń pè wọ́n nílùú wọn. ìtọ́wá rinlẹ̀ tí wọ́n tẹ̀ mọ́ arákùnrin yìí lórí náà ní ìjó lórí rẹ̀ fèrè áwù àti bí gbólóǹkà sọ pé di alákẹ́ ọ̀kẹ́ ẹgbà láàyè ṣorúkọ wa nìyẹn alákẹ́ ló dé yìí o yàgò bàbá lórúkọ ẹ̀hẹ́n orí pé wọ́n ti ń pè wọ́n tán pa àwọn tó lọ síwájú wọn náà nìyẹn ọ̀rọ̀ ti ẹ̀yìn náà ìgbàlúwọ̀ náà ń lo ọlá tó ń jayé tó ń ṣe yọ́hun tó ń jayé fàmílẹ́tì ń tó ń dára bí ìgbà tí ò ní kú nítorí pé kò rántí kú ni. ọ̀dí irú yóò ń dúlé alẹ́ ní nàkàmà bàdá. gbogbo ìgbà tí yẹn bá ti ń ṣe nǹkan láyé tó bá ti ń rántí pé ah, ah mo mà lè kú ẹ̀rí pé àpẹẹrẹ padà níbi ẹ̀rù àbá ẹ̀rù ọlọ́run kan tó ń jẹun lọ́wọ́ ọjọ́ yìí ó múra ó lo oko fúnra ara rẹ̀ ó dẹ̀ bí lásòkò ó dẹ̀ wẹ̀ ó yà lójú owó ẹ̀ dí lọ́dẹ̀ gbóúnjẹ síwájú òun jẹun lọ́wọ́ ó kèlè kí ní báyìí ó fi kan bẹ̀ ó jẹ́ ìkejì tó kù báyìí ó mú dání sọ́wọ́ báyìí náà ni lọ́dún náà ní ipò lọ́wọ́ ó mú dání sọ báyìí kò gbé dání ẹlẹ́ẹ̀kejì Allahu Akbar oúnjẹ tán nínú ayé ṣùgbọ́n ṣáko kèlè kan kó jẹ òkèlè kan tó kù kó jẹ ló wá jẹ ńgbà tó dé láti oko ó ti mú mi tán láyé kòró mi mú sí Allahu Akbar. Ẹjá sí pé wọn náà mà ní pé nǹkan lòun máa jèrè oko tó ń lọ ṣe yẹn, ìbá ti ta gbogbo àti kó wà ní kúrò níbi ìwà bàjẹ́ ká má máa ṣèfẹ́ nu wa. Ohun tí mò ń ṣe, ìyàwó mi ò kúkú mọ̀ pé mò ń ṣe. Ṣọ́lọ́ wọn ò mọ́ ni ní tí mo ń ṣe màá dẹ̀ ṣe ọkọ mi ò ní ka mi mọ́ bẹ́ẹ̀ màá ṣe tán tó bá dé a máa padà yanjú ẹ̀ ni sọ́nà wọn bá rẹ̀ ò mọ̀ fún tó ń ṣe yẹn tó lè jẹ́ níyà lọ́dọ̀ ọlọ́run ni ṣé kò rí ẹ àfi máa rán ara ìdí gbogbo ìgbà ẹ jẹ́ àti fáìdà yẹn mọ̀ gbogbo ń tá bá tí mo fa lè ṣe tá lè tọ́jú ẹ̀ fọ́lọ́ tí òfin ní rí wa níwọ̀ àbàjẹ́ irú yẹn ni ká máa ṣe wọ́n tá bá tí mo kókò ṣe háìdì fọ́lọ́run èmi ìdàrú pé yàn lérò pé èmi ò gbà wípé èèyàn lè ṣe nǹkan kọ́lọ̀ ọmọ àmọ́ abẹ́yìn gbà ní ẹni tó bá ti gbà kọ́lọ̀ ọmọ ọkùnrin kó mọ̀ pé mo ń ṣe nǹkan báyìí kó máa gbé kọ̀rọ̀ ṣe ṣìnà ẹni tó bá ti mọ̀ kọ́lọ̀ ọmọ ọkùnrin kó mọ̀ pé mo wà ní kó gbé kọ̀rọ̀ jalè kó máa parọ́ kó máa mutí tó bá ti mọ̀ kọ́lọ̀ ọmọ orí ẹ ìwọ lè máa ṣe lọ ajá àìmọ́ ọlọ́run ló sọ fìràánì dẹni tó padà wá yẹ ìbá máa gba ìbá máa gbọ́ lálọ ànábì Musa bá tún bẹ̀rẹ̀ sí bá gbé rẹ̀ lárugẹ torí pé kí wọ́n gba Islam iyì ló jẹ́ fún wọn ṣùgbọ́n ìgbà Islam wọn ló máa ń kó bá wọn. orí tí ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ pípẹ́ kan lórí àwọn tí wọ́n ti lọ ṣé tó gbogbo kan tó dùdú ọ̀rọ̀ ọlọ́run bá ti dé báyìí wọ́n á ti jẹ́ àdìsàkó pẹ̀lú gbogbo tí wọ́n ní bọ́n ṣe wá ń takò tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń parẹ́ tó wọ́n wá ń parẹ́ nìkan orúkọ wọn tó wá ṣẹ́kùn ńlẹ̀ kí wọ́n balẹ̀ jẹ́ o wọ́n balẹ̀ jẹ́ o ẹgbọ́tàn wọn kò wá ní sẹ́nìkan tó máa wá wò ṣùṣù pé mí náà fẹ́ sọ ma ní orúkọ wọn Allahu akbar kabir àtúbọ̀tún wọn lọ́njọ́ dà o. amiina. ibi tá a bá tẹ̀síro wáyé fèsì ọ̀rọ̀ anábì Musa aleyhi salatu wasalam ìgbà tó padà dé ìlú Mọ́díyánà tó wá ṣe fún lọ́wọ́ fáwọn arábìnrin méje kan àwọn arábìnrin méje tó ṣe fún lọ́wọ́ fún yìí kó tó di pa adébẹ̀ẹ́dù kan lọ tẹ́lẹ̀ àwọn méjì tí wọ́n ń jà tánàbì Musa tó ń rí tó sí ẹni tàná tó ní kánàbì Musa àti òun ẹ̀rí pé ẹnìkan nú àwọn méjèèjì tí wọ́n ń jà yìí sọ wípé àtúrídùn àti wa tafsir Qurtubi àti ọ̀rọ̀ tí a fọwọ́ àgbà Ibn Hajar àwọn náà sọ wọ́n ní ẹni wọ́n nára kùn ní sanabi anabi musa àti ìsìlànà ló sọ o wọ́n ní kí ni tó fi sọ wọ́n ní torí pé ibi tí anabi musa ti bá pàdé ìbò gbọ́n tó wà ń bẹ̀ fún ọ̀dá anabi musa mà. aleyhi salatu wa salam. bólọ̀ ní sanabi musa wa kọ́kọ́ sọ fún tó fi àtàkì ẹ̀ pé ìwọ gan pàápàá iná kálá gàwí la la ràbí gbóyè mọ́ ìwọ gan pàápàá aláṣejù nìyẹn wàhálà ẹ̀ pọ̀ ó tún ti kájà débi yìí tánàbí musa ní àṣà ní ma wò kó ń súnmọ́ bẹ̀ kó ń là wọ́n wọ́n ní òrùpa níbi musa fẹ́ ó fẹ́ ju òun ní ọmọ kó fẹ́ fa ẹni tọ̀hún sẹ́yìn ó fẹ́ dóòlà ń kúrò lọ́wọ́ ẹ̀ tó pọ́wọ́ yẹn dùn ló bá ẹ̀ fẹ́ tánàbí musa pé ṣé o tún fẹ́ pa mí bó ṣe pẹ́ ní lánàá òun náà tó sọ gbọ́dọ̀ yìí ẹni sànù bí musa fẹ́ ràn lọ́wọ́ ni tó ràn lọ́wọ́ lánàá. nítorí làwọn ti dé bá dájú ń fi láàrúdì. àwọn èèyàn tí ò mọ ṣùgbọ́n tó orúkọ rẹ̀ ti jọjọ wọn. sẹ̀wọ̀ pé nígbà mi orúkọ èèyàn máa ń rìn àyìnbó ibi tó orúkọ oníkálukú ti rìn dé tó débẹ̀ rí àyèmáyé ibi tọrọ yìí ti dé sẹ́yìn tó ti ẹ̀ débẹ̀ àyèmáyé èèyàn tó mọ̀ yìí sẹ́yìn ọmọ sẹ́kítẹ́ bá ń kọjá bá wọn ní òun nìyẹn o. ẹ̀ṣọ́ náà ní alẹ́lẹ́mẹ̀sẹ̀ kò ju jájálá yìí náà lọ kò ju báyìí náà lọ lọ́n tóbi o. àkàyèmáyé lóní sẹ́ẹ̀mọ̀ kó mọ̀ yìí nìyẹn ti gbọ́dọ̀ ṣọwọ́ àhù agbájúlẹ̀ tó bá lórúkọ kúrò fábílì wá sí wọn á lọ ṣéètò ìbìnkan kọ̀rọ̀ bìkan. wọ́n kàn déédéé gbọ́n nípa fábílì wá Ara ilẹ̀ mí ò ní pèèyàn, ágàdá gbọ́n mú sórí bẹ̀ pa àwọn mú àwọn gọ́ngọ́. Torí ẹ̀ gbogbo ẹni tó ń bá ti lórúkọ gbọ́dọ̀ ṣọwá hù. Orúkọ rẹ̀ ti débi tí wọ́n kò dé. Nígbà tọ́rọ bá ṣẹlẹ̀ àwọn èèyàn tó mú àkàn débẹ̀ ká lágbájá. Ṣáwọn ni ẹran jẹ́ orúkọ bẹ́ẹ̀. Wọ́n ti dalẹ̀ wú mi látẹ̀ kan. Àti ẹ̀mọ̀ pé yàn báyìí tẹ̀ ẹni tó lórúkọ èèyàn lábàá. Iṣẹ́ mi wá jẹ́ kán ká mọ́ bí n fẹ́ ń ṣe yìí àwọn tí o máa nábì Musa alayhi salatu wa salam arákùnrin yìí dẹ̀ ó ẹ̀ kó sa nábì Musa fún wọn bẹ̀rẹ̀ ṣùgbọ́n kọ́ rẹ̀ ti ó ti rìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní nítorọ̀ ti kárí wọ́n ń wá o wọ́n ń wá o wọ́n ń tẹ̀dí ní o Musa lórúkọ rẹ̀ ó ti pààyàn ó ẹ bá tún dé má díà ló fẹ́ ó tún lájà mi tó ti lájà lélẹ̀ náà bá ti sọ pé àà ọdún ìlú ibi tó tún ti làjà pé àà ah, òun náà tún ní ní mọ̀dínà náà ní mísírọ̀ bẹ́ẹ̀ náà rí ṣùgbọ́n kì í ṣe spọ́ọ̀tù bí tíjà ti tẹ̀lẹ̀ yẹn ló wá gbé kúrò ní mísírọ̀ tó wá fi kọrí sí mọ̀díyàn ìgbà tó ṣe ìrànlọ́ fún àwọn ọmọbìnrin méjì yìí àwọn ọmọbìnrin yìí wá délé ní bàbá wọn wá ní kí wọ́n lọ pa anábì Musa wa ó ní kíkan ni wọ́n lọ pa anábì Musa wa. bàtà anábì Musa dé. àkọsọ ẹlẹ́yìn ìlẹ̀kọ́sọ. òun náà wá nàárẹ̀ tí gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá láti bẹ̀rẹ̀ dópin. ọ̀làlà àtàkọ́. ó wá sọ gbogbo rẹ̀ fún bàbá àwọn ọmọbìnrin méjì. ó sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ fún bàbá àwọn ọmọbìnrin méjì. wọ́n tún ṣàlàyé fún wa bàbá náà wá sọ fún pé. látàkọ́.

ọ̀nà jọ̀dára ṣùgbọ́n bàbá tó akọmọdé tànẹ́bì mọ́sá yìí ọkàn rẹ̀ balẹ̀ fún ara ọlọ́run ọba ó ti fi àánú rẹ̀ tẹ́lẹ̀ tànẹ́bì mọ́sá lọ́dọ̀ rẹ̀ kó tó débẹ̀ ló fi jẹ́ pé àwọn ọ̀rọ̀ ló ń já wọlé ní bàbá yẹn ọ̀rọ̀ akí látàkọ̀ nàjà òdà. ìnáwó mi wọ̀ jáyà ò kọ́kàn balẹ̀ ò ó ti la ó kódà àwọn alábòsí قالت إحداهما يا أبت استأجره الله أكبر ìṣe sáà níbi musa ṣe ń jọ tó àtúntà àwọn yìí ó ti mú ìwúrí bá àwọn obìnrin yẹn ṣùgbọ́n torí fọ́jọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ wọ́n tó mọ tí wọ́n jáde léèrè tí wọ́n tọ̀ọ̀rì wọ́n jẹ́ ọmọ tí ọlọ́wọ́n bá máa mọ̀ palẹ́sẹ̀ kalẹ̀ láti rí ilé ọkọ rẹ̀ gbé gbogbo ohun tó wà nù wọn tí wọ́n fẹ́ sọ. ọ̀la ní ìdáhùn náà. ìjókòó bíi tí bàbá wọn wà ní wọ́n ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ. wọn bá lè mú sá sọ́ńtà. Àléhìn sọ́lọ́tù ọ̀sọ̀lá. Fátímà àbá àrùjọ, ṣe ṣe pẹ̀lú dájú wa, láwọn ẹran tí wọ́n ń ta o, dájú ní oko, dájú nígbà wo, ọ̀n bá rú gbogbo orú ẹjọ́ yẹn. Ọ̀la ti rí àwọn máa. Bófinrin ìní lónìí ṣe sí ara rẹ̀ pẹ̀lú ọkùnrin. Bọ́kùnrin mi náà ṣe sí ara rẹ̀ pẹ̀lú kínrin tí kì í ṣe rẹ̀, kì í ṣọkọ rẹ̀. Freedom ti pọ̀ ju asọ̀sọ̀ ní sọ́dá ti lé ju kí ló dé kí ló ń béèrè lọ́wọ́ ìyàwó níyàwó fún pé chat whatsapp call video call ah messages síyàwó níyàwó àbí sóbìnrin olóbìnrin tí ò sí ọkọ àbí sọ́kọ ọlọ́kọ tọ̀sán aburú ni ọ̀ tó bá fẹ́ fẹ́ fẹ́ kò kúkú wà kò ti sọ́ di ìyàwó tó bá ní fẹ́ má pàlè lè má bá ṣe ránù eré pa ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers máa ń ṣe máa rìn tẹ̀lóbìnrin kiri máa fi fóònù dáláàmú kírẹ́dìtì tí ó lè rà fún ìyá rẹ̀ ìdí ó lè rà fún bàbá rẹ̀ ìdí ó lè rẹ̀ ìdí ó lè rẹ̀ àwọn máa ra fún mi ni a máa sẹ́ẹ̀dì lọ́wọ́ sí a máa sẹ́ẹ̀dì pálí sí a máa ra àwọn oríṣiríṣi ká máa gbé fún un. sàárà tí ò lọ pẹ́ tí ò sì jẹ́ zákùn lọ ọ̀kọ́ ẹ̀rọ tó ń tiẹ̀ sọ ọlọ́run bá mọ̀ pa ní ọ̀tún fi ṣe kì í ṣe torí tọ́lọ́run kò ní ládàá. ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì náà jẹ́ alátẹnujẹ ọlọ́run ní ṣe mi àṣẹ alátẹnujẹ ṣe kórè wọ́n ti wá rí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tíwájú ara kan jùlọ a máa ṣe yòrò yòrò yòrò yòrò yòrò yòrò yòrò àwọn obìnrin rẹ̀ ò láàròyìn wọ̀nyí ẹwọ ẹlẹ́ni àwọn ní tí bá dúró tọ́lọ́run láàájá

tí a máa ń dúró tọ ọlọ́run ẹ̀yin brothers tẹ́bá ní sísọ afẹ́ ẹ máa rìn lẹ́yìn ọgbà mọ́ ẹ máa rìn ìjọ tí mọ́ ẹ lámọ́lẹ̀ tó bá ṣe ṣe kó ṣe ṣe tí ò bá ṣe ṣe ẹ̀pọ̀ tó kẹ̀rẹ̀ ajẹ́ tó fẹ́ lómi ẹ̀ tó fẹ́ lómi sọ ẹ máa wá kíkó sísọ ó ṣe kí ó ṣe kéjì ó ṣe kẹta ó ṣe kẹni kí ló ń tìlé yí mo sì ń ro ní mo sì ń yẹ̀wò ní kí ló ń yẹ̀wò lára rẹ̀ kí sísà náà má gbà mọ́ jíjẹ́ kí brọ́dà kan pàlè lé ẹ ó máa fọ́ yín ẹ lára jẹ ó ti ẹ̀ dé fún àwọn míì àti tìmọ̀ bára wọn ṣe ṣìnà tẹ́yàn bá ka ẹ mọ́ sọ́lọ́ ka ẹ mọ́ ni ṣé kò rí ẹ kò mọ̀ gbàtẹ́ plan ẹ títí tẹ́ fi wá rí ṣe nígbà tẹ́ ti wá ṣe tán báyìí nìsín èrè olẹ́jẹ́ ń bẹ̀ ju àbámọ̀ lọ. ìrìwò na jẹ́ ń bẹ̀jà bá máa lọ. ìkan nínú àwọn ọmọbìnrin yìí ọ̀rọ̀ ń gbé ẹnu ṣùgbọ́n ìtìjú pé àtúnmọ́ àkàngbọ́dọ̀ déédéé máa discuss pẹ̀lú ọlọ́kùnrin ó ti wà kò kò wá lè sọ̀rọ̀ àǹtẹ̀lẹ̀gbà tó dọ̀dọ̀ bàbá rẹ̀ sanabi musa náà wá jẹ́ alayhi salatu wa salam. ọ̀la ti ihdahuma ya abati sajirhu. ọ̀la ti ihdahuma ọ̀kan lára àwọn obìnrin méjèèjì yìí wá ní. ya abati sajirhu. ó ní dájú ìtajirhu ẹgbẹ́ ìníyìí ti ṣe kí n máa fọ́ Gba ṣiṣẹ́ lọ́dọ̀ yẹn jẹ́ kó máa ṣiṣẹ́ lọ́dọ̀ yìí. Inna khayra man ista'jarta al-qawiyyul amin. Ó ti torí pé mo ti mú ọ̀bùdáàbù lára rẹ̀ pé tẹ bá gba ṣiṣẹ́. Ó lágbára gan. Èèyàn tó lágbára ni o. Ìṣiṣẹ́ ọwọ́ tó fi kì ṣe pé yẹn exaggerate o. Ó rí ó rí níbi táwọn ti pọn mi báwọn náà bí musa ṣe manova tó fi dé di omi wọ́n tẹ̀ dúró mi fún fáwọn jáde alágbára ni wọ́n ní nínú ròyìn anábì musa ni pé alágbára ni alayhi salatu òun náà ló fọ́n tó fi já sí pé ìjà lásán ló là tó kàn gbá yẹn sọ́tún gbígbẹ́ ẹ̀kan ọṣù sọ́tún kúrò ń bẹ̀ yẹn rẹ̀ lọlẹ̀ apá ẹlòmíín náà wà ẹ̀kan ọṣù wọn yóò gbọ́dọ̀ bí ó bá tí o bá kú aláǹdì sọ twitter àwọn kan wà bẹ́ẹ̀. Ṣẹ́gbẹ́ tó bá fún yàn nílò ẹyọ kan ẹnìyàn kàgbọ́gbọ́ afẹ́dé ìbílẹ̀ fún ẹkú tó lè fìdí lélẹ̀. Gbàgbọ́ ṣubú lulẹ̀ àbí kó kú ni. Ẹ̀ṣẹ̀ ni ẹgbẹ́ tó ń ẹ̀ṣẹ̀ máa ń pààyàn ṣẹ́ra wa ni èèyàn ṣe gbọ́dọ̀ máa dúró de pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ o hàn nítorí rẹ̀ pa ọ̀pá pàṣẹ ké ṣé àwọn ẹjọ́ tá à ń lò láyé dídí wa yìí ẹjọ́ ṣẹ̀rí àsìláàmù ni pé ẹ̀nọ́fùsùbì nọ́fùsù ẹni tó bá pa ni kí wọ́n pa sàn ẹjọ́ tẹ́lẹ̀ yìí bá àti máa rí kó sáré lọ ṣèwé kan bá gbé tiẹ̀ ó ní ó ní pírọ́lẹ̀mù ní arò ó sì ń gbà àtọ́jú lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó jẹ́ ní nígbà òní ẹ bẹ̀rẹ̀ àti bóyá bíi three years ago ni kí ni ẹ tó sọ́wọ́ ni nígbà tó bá tẹ́ndẹ̀ ilé ní kóòtù ṣe ẹjọ́ òkú torí ẹ má jogo ẹ má jogo ṣe lè ṣe fásitì máa bẹ Ọlá ti yá bá ti bàbá mi ní tí mi ṣàkàn fẹ́ nìyẹn o èmi rí pé olùlàkìkanjú ó wà ádùúgbò. ṣàkọ yọrọ mà ní sàjà kẹlẹkọ mi yé lami. aláìsẹ́ má fi lè gbá alágbára ni. àmínú. kódà ohun tí mo kíyèsí látàrẹ ni pé àmínú ni ẹni tó ṣe fọkàn tán mi torí tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ẹ wo bá ṣe rí ìmọ̀ àtẹkẹ́jì mi ẹ bá ṣe nǹkan tó kò tẹ̀ ẹ̀bìnrin kankan lọ́wọ́ wa obìnrin kankan kò dẹ̀ ṣe torí kankan ó ṣe torí tó lọ́wọ́ dẹ̀yàn dábàá dẹ̀ ń lọ. ẹ mọ̀ bóyá ẹni tí wọ́n náà ti sọ kúlúkúlú pé ilé ìtòfẹ́ lọ́ba gẹ̀ẹ́sì omi yìí ṣé kò ní máa bí ìrówó báyìí àmọ́ mówó ntẹ bá ní kó ṣe máa gbájúmọ́ kò ní dàbí kò ní dàbí ẹlòmíì kan ṣiṣẹ́ lọ́dà ọ̀gá rẹ̀ tí ẹ pé ọ̀gá ló ń dágbọ́n ló ń dágbọ́n jẹjẹ rẹ̀ àbọ̀mọ̀ ọ̀gá tó ti bàlágà àbúrò mi tó rẹ̀ láyé o ẹ̀gá mi ra sọ pé nínú kí ló kò lè dáṣẹ̀ sàn sí ìyàwó mi ìyàwó mi ò tẹ́ ṣe ní ẹ̀fọn yẹ́ sínú àgbẹ̀yẹ dẹ́rẹ́bà mi ìdẹ́gbẹ̀yàwó ọ̀gá rẹ̀ òun ló ń pọ̀ mọ́lẹ̀ àìmọ̀ ìsìnkọ́dìsì mi gateman jẹ́kọ̀ àwọn ọ̀gá rẹ̀ lóbìnrin ó ti ní ìtún bá ṣìṣìná nínú wọn lọ́pọ̀lọpọ̀ ẹlòmí nínú olóbíjá sí pé iṣẹ́ iná olú mamá ṣílọ títí títí kò nílé láàrin torípọ̀ gbogbo ohun tó ń ṣe yí ègún ni ègún ni a máa fún láṣọ lọ bẹ́ẹ̀ náà ni a máa fún lóúnjẹ lọ bẹ́ẹ̀ náà ni ló bá ṣọ ilé ilé títí títí kò lérè nǹkan dè mọ́lẹ̀ ńbẹ̀ yìí yóò kó lè máa rí kò lérè nǹkan náà wá sí pé ń fi ṣe rèé wá ti gba ilé ẹlòmí lọ òun máa mọ olówó tó fáìn jù àtàwọn mọ́tò bẹ̀ǹkù bẹ̀ǹkù lọ́dún mẹ́rin bí báyìí àti mẹ́fà mi báyìí kọ́ máa ṣe tiwa bẹ́ẹ̀ o. inna khayra man istajarta al-qawiyyu al-aminu qala inni أريد أن أنكحك إحدى بنتي هاتين آه إسلام دليل bàbá yìí wá ní. ọ̀la kò rọ́dà ń tọmọ rẹ̀ sọ. tọmọ rẹ̀ ṣe sọ yẹn ti dìyẹn mú bẹ́ẹ̀ ó náà wá fi lé ó wá kọjú sáà náà bí Musa alayhi salatu wa salam. Inni uridu an unkihaka ihda binatay jahatayn. ó ní ètò kan ní ìsìn ní wípé inni uridu an unkihaka ihda binatay jahatayn. ìkànnì náà ọmọbìnrin mi méjèèjì àwọn tó bá kọ́ mi ní jò ní ẹ̀hẹ́n. ìkànnì náà wọ́n. an unkihaka ihda binatay jahatayn. mo fẹ́ èmi fẹ́ fi fún ẹ kó fẹ́ fẹ́ fún ẹ lọ́mọ. kò fẹ́ fún ẹ lọ́mọ kó dáyà rẹ̀. anabi musa ò béèrè fóbìnrin o. aleyhi salatu wa salam. aleyhi salatu wa salam. olóhùn fẹ́ fẹ́yàwó ṣùgbọ́n bàbá yìí rí pé ohun tó kàn náà ọ̀rọ̀ rẹ̀ lélẹ́yìí. ẹ̀kọ́ kan tún lélẹ́yìn o. táà bá jẹ́ fún ẹni tó ti di géńdé ọmọkùnrin yìí tá a bá gbà níjẹ́ tára rẹ̀ bá ń béèrè fẹ́ tọ́ kó máa jẹ́ kan náà mọ̀ iná ló máa kì mọ́lẹ̀ jákúkú tètè fẹ́yàwó ìrẹ́lẹ̀ kẹlẹ̀ rí kìí tẹ́ńtà ń bá ń wáyàwó ń ta ń fẹ́ kankan nípa àwọn tìlé náà anábì Musa bá sọ bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ fún anábì Musa. ẹnu kí àlá àwọn ní wà ń lẹ̀ tipẹ́ nínú òfin ẹ̀sìn wa. ẹ̀sìn Islam ẹ̀sìn gbogbo ànábì ọlọ́run ẹ̀sìn Islam ẹ̀sìn ànábì Nuh ẹ̀sìn Islam ẹ̀sìn ànábì Musa ẹ̀sìn Islam ẹ̀sìn ànábì Isa sanko ní Jesus ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn Islam ẹni tó bá fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ kó mẹ́rin dájú ẹ̀rí làwọn afẹ́ ẹ̀rí tó bá pè kankan ẹ̀sìn kan nínú ànábì ọlọ́run yẹn kó mẹ́rin yẹn jáde ilé tí kan nínú ànábì ọlọ́run bá ti sọ pé òun nǹkan báyìí lẹ́sìn tó òun sí òun tó wá yàtọ̀ sí Islam kẹ́ni náà wá fún fẹ̀ káwàá rí ẹ gbogbo ànábì ọlọ́run yìí ni wọ́n kírun gbogbo náà ni wọ́n lò lànà ẹ̀sùn Islam tọ́lọ́run bá là kalẹ̀ yìí tírẹ́sì ọlọ́run ni ẹ̀sìn àyàbá ẹ̀sìn àgbélẹ̀rọ lẹ́sìn mi tí wọ́n yàtọ̀ sẹ́sìn ọlọ́run tá ń pè ní Islam yìí àwa ń sọ àwádẹ́ tuntun sọ wọ́n ṣe rìsẹ́ṣẹ̀ wọ́n á ẹ wọn tó wọn lẹ́nu Islam à ń dédé sọ pé mo fún ẹ mi obìnrin ẹ káàbọ̀ rárá o. bàbá Bàbá rìkwẹ́sì fún tó jẹ́ sàdáàkì lórí ọmọ rẹ̀. Bàbá Sàdáàkì yẹn náà ni pé lásìkò náà tó lè gbà tó ń béèrè mi. Samaniya hijaji. Samaniya hijaji. Ọdún mẹ́jọ. Ọdún mẹ́jọ ni wàá fi sáàfù mi. Àwọn olùmọ́ ní ọdún mẹ́jọ wàá fi sáàfù mi. Irú iṣẹ́ wo ló fẹ́ ṣe? Irú pé kò sí ti fẹ́ iṣẹ́ yẹn sínú àlàyé yẹn. Ṣéṣe ọkùnrin ro Àbúfẹ́ máa kó yẹ̀pẹ̀ ni. Àbúfẹ́ dẹ́nà jẹ ni. Wọ́n ní iṣẹ́ tó gbajúmọ̀ ń gbà náà. òun náà iṣẹ́ ká ẹran jẹ lẹ́yìn náà náà ń ṣe bẹ́ẹ̀ àti kankan nínú àwọn ọ̀nà bí ọlọ́run tí fẹ́ ẹran jẹ ni níbi dídá ẹran jẹ níbi sísìn nǹkan ẹ̀sìn ìyá máa kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe fẹ́ pápá jùlọ bí ewúrẹ́ àtòbúkọ. Kẹ́yà máa fi ilé ewúrẹ́ àtòbúkọ. Àgùntàn ti àgùntàn náà ni pé tíyàn bá sin àgùntàn, èyàn mọ̀ bí yàn ṣe ń bá pọ̀ ìdàlù. John ní kọjá wà tárin yìí, ìwà tápọ̀ dà, èyàn dákà jẹ́ tù. Tíyàn bá sin ewúrẹ́ àtòbúkọ. èèyàn mọ̀ bí yàn ṣe ń bá wéèrè gbàgàjì lò ẹ̀pà aláìgídí aláìgbáràn kọ́rọ̀ tó ṣẹlẹ̀ báyìí ní tẹ̀fínà ṣọ́ọ̀kì ẹni àti park ẹ̀hẹ́n tí bá sin òbó pamọ́ bó ṣe lè bá rú wọn lò. pé òbó ewúrẹ́ tí bá ń tó bá ti ń gbé bẹ̀ lógún ọdún tó bá wá ra lọ́dún yìí kóṣù wà tó àwọn bẹ́ẹ̀ náà lóbìnrin mí náà ṣe rí téèyàn bá ti ń gbé níbi tó ń gbé ọdún kìíní kejì kẹta ìkẹni táwọn ará àdúgbò mọ̀ àwọn tọ́jọ́ ń pinnu ilé náà tipátipá ni wọ́n fi ń sọ fún sílẹ̀ ká kan kí n rojọ́ kìí ṣèjọ̀gbọ̀n kó wọlé kó jáde wọ́ọ́rọ́wọ́ níbi tiẹ̀ kọ́lẹ̀ náà fẹ́ dáwọ́ ọjẹ́ kó dẹ̀ fi tiẹ̀ lẹ̀ owó náà rọra fi tiẹ̀ lẹ̀ kò sí lè pẹ́ kò sí jà wọ́n ń lò balẹ̀ kó kan ara á tún lọ rà mí ìtọ́ jọtọ bá fẹ́ ìyàwó ewúrẹ́ àbúkù kọ̀nílé káì ewúrẹ́ lóbìnrin ah! wọ́n nílẹ̀ kẹrin rò pé sẹ́ni ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kó débẹ̀ ẹni ó ti ń bí ìwé for the past three years kí ló wá ṣẹlẹ̀ àwọn àti òjì àtẹ́lẹ̀ wọn ṣe bẹ̀rẹ̀ jà lọ́dún ní àkókò tí ìgbéyàwó tẹ́lẹ̀ yẹ̀ ṣe pété ní abájọ. ọ̀la ní orí ìdùn àti òǹkì haka yìí dábìnà ta ìyá ha tẹ́yìn ní àlá àwọn ta jùrọ̀ ní ìbámá ní àhíjáde yẹn. فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك فتجدني إن شاء الله من الصالحين eléyìí ni àdéhùn tí wà láàrin àwọn méjèèjì. àyínlá tí wọn ń ta àìṣe rà. àdéhùn tèmi ni pé ọdún mẹ́jọ ni o. فإن أتممت عشرة فمن عندي وما أريد أن أشق عليك ọba wa ń wọn tó lọ́dún mẹ́wàá ni wọ́n fẹ́ lò fàmí ní àìsí ìwọ ló fẹ́ kàn fi tiẹ̀ yẹn kó bá dùn ó pè kó bá dùn ó pè eléyàn tọ́ka sí pé tó ń bàbá yẹn lọ́dún mẹ́wàá ṣùgbọ́n kò fẹ́ òun náà sọ wẹ́ni wà mọ́ oríra náà ṣe kọ́ àlẹ́ ìgbẹ́ mi ò fẹ́ kí n tẹ̀sí ẹ̀ o mi fẹ́ kí n tẹ̀ láàmú mi mi fẹ́ nira fún ẹ. pàtàkì dùn ní ìjà àwọn gómìnà fọ́ọ̀lì ó ní tó bá fi lè ṣe tó òṣìṣẹ́ yìí bó ṣe yẹ wàá rí pé wà á pè mí gan-an wà á sọ̀pẹ́sì wà á mọ̀ kó nànà kan. wọ́n náà mọ̀ kó nànà kan. àkúgbà mi ọlọ́mọ ń kẹ́ ni èèyàn jẹ́ èèyàn rí atúwáláyà rí atúwálánà rí ṣe wọ́n gbà ní máa sọ̀rọ̀ ẹni pé àbíkẹ́yàn fọ́lọ́run òun á jẹ́ o ó lè dáná rí kó mà láyà rí ó lè ní aya rí kó mà náà rí ìtumọ̀ wa ń burú jù kò sí méjèèjì sábì náà kó nánà kọ kó nánà ògbó kọ kó wá láyà aya àgùntàn àwọn àna ọ̀bọ́kọ̀ iná máa máa sọ fún aya rẹ̀ tó jágùntàn pé wọ́gọ̀ àrìndínlẹ̀ ìbá sọ fún ẹ kí wọ́n náà ṣe báyìí nínú àwọn ọgbẹ́ àfi sùúrù àfi sùúrù wo ìgbú ẹwọ́ àwọn àyà ìyàwó kan nìyẹn àwọn bàbá kan nìyẹn ẹlẹ́mí kẹlẹ́rẹ́ òun tiẹ̀ ewu ẹni lóbìnrin ó ya yàgòyà púpọ̀ ṣùgbọ́n àwọn náà rẹ̀ àwọn bàbá rẹ̀ yá rẹ̀ àwọn ajé yàrí gbogbo àtọ́rọ̀ bá tẹ̀lẹ̀ láàrin ọmọ àtọ́kọ rẹ̀ ìpìlẹ̀ yẹn ọmọ wọn wọ́n bọ́ ọmọ wọn bí ní wọ́n dẹ̀ máa bí ọkọ ìwọ́lágbájá máa bínú ó fi sùúrù níbo ló tún fẹ́ gbé tàbí tún fẹ́ mójútó kò sí àárẹ̀ lọ́jọ́ wá ń bì àdúgbò jọ ọ̀rọ̀ akúkú rẹ̀ mọ́ ṣe jòtúrú tó lọ́hùn àwọn náà sọ pọ̀jù pẹ̀lú orin tó ṣe yìí ìyá náà máa ní ẹni yára pàpà mẹ́fọ́ ọdún wọ́n ṣe rẹ̀ bàbá rẹ̀ rí méṣerú rẹ̀ rí mégbòjú sókè fún bàbá rẹ̀ rí bàbá rẹ ní ìlú ọmọ rẹ obìnrin wa rojọ́ ńlé tó da padà pé padà lọ́kọ́kọ́ ẹ̀ ìlọ̀yànjú ẹ̀ lọ́hùn. ẹ̀yàn ti pé ẹ̀wọ́n lágbájá yóò pàbúrò rẹ̀ kan ní àbúrò bàbá àbókù ẹ̀gbọ́n ìyàwó kan tẹ́lẹ̀ lọ́kọ́ lọ́gbọ́n tó ṣe fọkọ̀ tó rọrùn rojọ́ ńlé sí pátápátá ẹ̀rù pé kíní ni ẹ̀rù pé màlẹ́ kàlí. nígbà tó yẹ kótóbìnrin ní bá ti fún ya rẹ̀ bí bàbá rẹ̀ wọ́n bá gbẹ́jọ́ rù àìmọ́ abẹ́rẹ̀ ti ṣe láti ẹ̀tún mọ́ra á ti tẹ̀lé dé ó máa ẹ̀kú ẹni o kò lè máa ṣẹ́ṣẹ́ kú ṣe o ó máa tún ti ẹ àìmọ́ ilé mi tó ti dàrú ni wọ́n dàrú àwọn àwọn bàbá ìyàwó ni wọ́n dàrú ilé mọ̀ṣú wá kún ìlú pẹ́pẹ́tẹ́ kí náà mọ́ yín obìnrin ọmọ tí yín obìnrin kí ló ń ṣe lè sí ilé ìtòsí lọ́lẹ̀ ọkọ kí ni ọmọ ọmọ yín ṣe inú ilé yín gbà tí kì í ṣe pọ̀ ọmọ yín ṣàárẹ̀ lẹ́yìn wá ń kọ ọmọ yín ọmọ ọmọ yín ló yìí o, kíkó wá di ti ẹ̀mú. Tó bá yá ti pé kẹ́ẹ̀tì kóbo pé ẹni tó ẹni tó mú wálé ìdáwọ̀ kí n bọ́ kọ́ o tó bá ti fi lè dúró sí agbe gbàgbé má kọ́kọ́ mi lọ́dọ̀ tí o ṣé wọn kóde obìnrin yẹn á torí àpapọ̀ ṣùgbọ́n pàtó ti pé ìyá àti bàbá náà ti dúró kí bá ti dáadáa yàrá tó ń àti kó tún máa para bọ̀ tábàdà ti bẹ̀rẹ̀ tó dé wàá ti lórí ìmí tí bá rí lè bàbá gbé agbàbà gbélé wọn làwọn gbélé kàkàkiri nínú ló wà yìí ẹlọ àgógò ẹlọ tógò ẹlọ tamari ẹlọ tógù ẹlọ gbogbo àwọn agbélé kàkàkiri ẹ wá bèèrè pé bá ìpínlẹ̀ ìṣẹ́jẹ́ àà ọkọ̀ mẹ́ta ni wọ́n ti ní ọmọ mẹ́ta náà ló ń lẹ̀ bàbá kan ọmọ kan kí ló fà wọ́n wá ń bí ọmọ kiri ó ń bí ṣóṣòṣó káàkiri nígbà táwọn ará abúlé lọ ń yàgbẹ́ sáàtàn. ọ̀yẹ́ ní àti máa mú táàsì àrùn fámìlì ìdí káwá máa rí ìdùn àti àṣọkọ̀ àlẹ́. eléyìí tá à ń sọ yín náà wà àti ní fíìmù àti. lábẹ́ dídùn ní ìṣá àlọ́ òmìnira sọ́ọ́ nìyí. ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti ń ti ma ẹjá ọ̀pọ̀lọpọ̀ yìí bàbá tí máa tàà máa ń ti tó lé ọkọ lọ ẹfúra àwọn tó máa ń ti wà ń lé ọkọ ẹ máa máa ń bí alẹ́ kó òjá ẹ máa ìyàwó rẹ̀ ọmọ tí ẹgbẹ́ sẹ́yìn máa ń wí náà sọ̀rọ̀ sí ẹ wá kò náà ṣe ó lágbára díẹ̀ ọlọ́wọ́ akọ ṣe tó lé àdúrà náà máa fi ràn án lọ́wọ́ ṣùgbọ́n màmá ti gbalẹ̀ dí o ìyẹn ló fi bọ̀rọ̀ jẹ́ o. bàbá ti nà lẹ́nu wò. ọba máa nà ọ́. ṣùgbọ́n lójú ọmọ wọn wọ́n ló kọjá ìyẹn tó yẹ kó lùẹ̀ sórí rẹ̀ lára bó lùẹ̀ ń jẹ ta lójú ọmọ tí wọ́n nìyẹn tó bá kà wọn àtọkọ má lù mọ́ nínú yẹn kọ ọlọ́run rẹ̀ yọ kó bá lajú dúró gbà bá yẹn kó bí yẹn bá la kọ́ńkọ́ ọkọ ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ mọ̀ pé ọkọ yẹn náà inú àdúgbò ọkùnrin abalẹ̀ pé àwọn àwọn bàbá ìyàwó òun ìyá ìyàwó òun wọn ọ̀pẹ lẹyìn ọmọ wọn tó ń yìí tó dẹ̀ já ṣiṣẹ́ wọn rọra kí wọ́n ṣàkíyèsí bí ọmọ àwọn ní ìsinmi ọmọ máa fọ mọ̀mí wọn láyé kó bá tún ọ̀dàlẹ̀ yẹn rú ọ̀dẹ̀bí yẹn rú ọ̀dà wàhálà alẹ̀ ọba ṣe mọ̀ ọ̀rọ̀ sọ àfi ká gbọ́n pẹ̀lú ọ̀rọ̀ sọ. wàmà rídu anáṣokọ̀ alẹ́ yìí. bàbá yìí ni mi fẹ́ kú ẹsẹ̀ wàhálà ìpáyín kékeré. bàbá dídùn ní ìjà alọ́wọ́ mi nà bọ́ọ̀lì ṣe. ṣé mi ṣàdéhùn fún ẹ pé wàá gbà pé kì í ṣàná lónìí. kọ́lá náà ní kàdé yìí. ipò bàbá yìí ni máa dúró fún ẹ máa tọ́jú ẹ tọ́lọ̀ ń bá kẹ́ tó nílọ́wọ́ tó tó ṣẹ́kù ọ̀sán tó burú kí èèyàn kọ́lé kí èèyàn ra mọ́tò fọ́kọ́ ọmọ èèyàn ọ̀sán tó burú bẹ̀ nínú dáadáa ni kó bá wáṣẹ́ kó ẹ̀mpáwà ẹ̀ kó wà sí ṣe fànáṣálì pápá jùlọ kọ́ mẹ́wàá rúdọ pé nǹkan rí bákan lẹ́jẹ́ mẹ́ta ìkó dé máa lọ ṣàdúrà kó dẹ̀rọ́ra pé ọkọ̀ ọmọ ẹni kọ̀rọ̀ lórí fóònù báwo ni eh, ó ti ṣàlàyé pé nǹkan ẹgbẹ́ kan láàmì tí ìjà kan ti nàbẹ̀ má jẹ́ kó mọ̀ ọ́n má jẹ́ kó mọ̀ ọ́n torí tó bá tún mọ̀ tọ́rọ̀ bá ti bẹ̀rọ̀ ìgbà tó kẹ́ńjú ní wájú mi kan náà fún ẹ lówó ni wo ní sáǹsì ah! wọ́n lè fẹ́ mọ́ sínú. wá délé òdòdó fẹ́ ṣe mọ́ ọ̀dọ́ ti tá níyà mọ́ sínú kọ́ mọ́sálẹ̀ jàn náà ni. tó pọ́kùnrin mi wà ọkùnrin yẹ̀bùyẹ̀bù ni gbogbo àṣírí ẹ̀ pátá lómìnir mà náà bá wá gbé ìgbésẹ̀ kan báyìí bá kó fún ìwọ ọ̀tà ṣe ń ìbàdá mi brọ́dà ti ìwò ti wọ́n fún wà ní lókù gbogbo Ṣé àtúwà ní Fàdúrú mi? Wọ́n mi tán lọ sí UK ní ìgbà tí wọ́n fẹ́ travel tí wọ́n kó àwọn ẹrù ilé wọn tán fún àwọn èèyàn. Àwọn kọ́rọ́ ní káwá kó ní. Káì. Ọkùnrin yẹ̀bùyẹ̀bù. Allah mina salihin. Kọ́dà wọ́n yà pé wọ́n ló fẹ́ kó yá ẹ̀ fọ́pọ́n yá bí ìgbà tó fẹ́ bọ́ọ̀dù ẹ̀ kan yá ẹ̀ sódà padà bí bu ẹ̀ ìwọ́n fọ́pọ́n yá bí ìgbà tó fẹ́ bọ́ọ̀dù ẹ̀ kan yá owó ìlú tẹ̀ nídìí ẹ̀ nígbàdí mi gan nǹkan ọdún bá kan bọ̀tì mọ̀ èmi ti mo ti iná lówó mi fún àwọn pọ́jẹ́tì kan ṣé o lè rí iye báyìí yá ọmọ ìyá yẹn ní ìlẹ̀ mátàṣí rẹ̀ òkùnkùn parọ́ táwọn rí yà lólò àti sọ́sọ́ tó wá sí ọmọ ìyá ẹ̀ ní ìdí owó sáwọn ọmọ ọmọ agbọ́já lóòrè rí báyìí ya èlò náà ní ṣọ́mà ti dídá padà ah, ọmọ ìyá tọ́kọ̀ mi balẹ̀ sí wọ́n láì kò ní jàǹbá ẹ̀ direct tó bá ti sọ́jẹ̀ tó ti mọ́rù obìnrin tó jẹ́ ọ fọpọlọ ya 50,000 lọ́wọ́ ẹ̀ tó bá ẹkùn fífí fábàbọ̀lẹ̀ ní ìlú òdì ní àfikún padà lọ kákòrò ọ̀tọ́ ní fún 1000 nígbà tó bá fẹ́ máa fún lówó nínú ẹ̀ torí tó bá ti múlẹ̀ bá owó ti mújà náà rí ẹ̀yìn Àbẹ̀gídú ní ìṣà alọ́rìnà sọ̀lẹ̀ sí. Tápọ̀dà bá fẹ́ yàwó ló máa gúlẹ̀ ara ẹ̀. Ẹbá tí wá kí èsì pé lámọ́ yín gbọ́jọ́ máa gbọ́wà tuntun náà gan-an. Ah, ajá rẹ̀ tó bá fara balẹ̀ o. Àtẹ̀júdù ni insha Allahu minas salihin. Àdéhùn lélẹ̀ láàárín àwọn méjèèjì. Kọ́lá bí ìsáàlìkà bí ní ìwà bí ìnaka àyàmá ajalé ní kọ̀tọ̀ ìtúfàlà àríwá náà àlàyé. Alábìmúsá náà wá sọ sí ẹ̀. Sáàlìkà bí ní ìwà bí ìnaka. Ó we still respect that. Ṣé gan-an? Dáàlì kàdé ní wà bẹ́ẹ̀ náà ká. Mo rí lè appreciate bẹ̀ ṣe àfọmọdé kìí àti gbogbo dáadáa tẹ̀ ṣe. Ṣẹ́rí ìtẹ̀ sọ yìí náà. Bẹ́ẹ̀ ní wà bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ ṣe ti sọ yọ náà wà nìkan. Kún wa, ó ti wà láàárín ìmọ̀ àti yín. Àìsàbàl ajalè ní kọ̀ọ̀kọ̀ yìí. Ànábì Mọ́sá gbàgbé àlè sọ́lá tó sọ́ra. Ó dẹ̀ fi ń dábàá bá àwọn ọmọ yìí lójú pé tàbí sí èdè ibi tá a sọ sí èmi náà ti gbà bẹ́ẹ̀ kò sí àyọkúrò kò sáfi kan. ọwọ́ àtẹ̀tẹ̀ wa rí gbogbo pàtí màá lò pẹ̀lú yín o. jamal ajalẹ́yìn ni kọ́dọ̀ ètò fàlà. jamal ajalẹ́yìn ni kọ́dọ̀ ètò kí ló dé tó fi sọ pé ajalẹ́yìn ni. màmá ní àyíjáde ni. lẹ́yìn ọdún mẹ́jọ ni mo lò ní o. àbọ̀dún mẹ́wàá ni mo lò ní o. ayé mẹ́lá ajalẹ́yìn. kò. kòkó bá rẹ̀ mẹ́wàá lè máa mú. kò sọ pé ìwà wara tó máa ń sábà mú ẹlòmíì ìwà wara tó bá tẹ́lẹ̀ ká bẹ̀rẹ̀ sí ṣèlérí oríṣiríṣi rárá ń tí sápá rẹ̀ ní kádùgbà tó bá dáa ní méjì tán ó rọra gáàsẹ̀ tó lè raṣọ mẹ́ta tó lè tí bá fi lè fẹ́ ṣé làlára máa fi ká ìṣúlẹ̀ ń dàwọn ẹbí ẹ ìjọba bá báyìí ti fọ́ọ̀mù rẹ̀ tó kiri gbogbo tó kò tó sì fẹ́ jẹ́ rání wá àbíká ọmọ bá ti fẹ́ ṣe o adájọ́ ọgbọ́n ni o ṣorí bọ́ọ̀sì ẹ̀yẹn àwọn aṣọ mi àti tiẹ̀ tá a ti lò nílẹ̀ máa kó sí ẹ máa wá ti pa láti tọ́jú kọ́kọ́rọ́ tó bá ti ń bèrè kì àwọn máa gbàgbọ́dọ̀ omi kan pé lọ mú kọ́kọ́rọ́ wá nígbà tí wọ́n gbogbo sẹ̀rẹ̀ ní bá fi ń lọ àwọn ti ní ẹja máa ṣe ẹni tó ti lérí yìí pé òun ara Léèsì, òun ara lẹ́sì mẹ́wàá òun ara nkàrà òun ara gíní òun ara ẹ má máa lérí ẹyẹ fọ́ọ̀mù ọgọ́rọ̀ obìnrin mí náà bá tó náà bá wà lọ́nà ó rò kó bó ṣe ń rí lọ́nà ló ti máa rí a ti ń ọwọ́ tí wọ́n gan lè fi jẹun afún ẹlú jọ́nà kò tó bèèrè ilé ó ti fi ránṣẹ́ kò tó sílẹ̀ ó ti pè wá kò tó sọ̀tọ̀ ó ti ní kò wá pàdé omi báyìí ó ti fún ẹ kò sí náà nínú ọ̀rọ̀ rẹ̀ ìwọ délé tán ikú abọ́mú ẹ láìṣe kàtà ṣùgbọ́n kùnrin tó ń bá ti jẹ́ kó mọ̀ lọ́nà pé ọ̀sẹ̀ yìí rí bá kan wàá ṣe sùúrù fún mi so jẹ́ kí n gba owó iṣẹ́ tí mo yẹ ṣe ìgbà tí mo máa gbọ́ yẹn kan owó tó wọlé òtún kan tó mi lè eight thousand tó dirí yẹn one five ni màá ṣe fún ẹ ṣì lọ fi yẹn ṣe kọ́tọ́ fẹ́ ṣe lítà ó ti ń jẹ́ kó mọ bó ṣe rí wọ́n tó lọ́nà ọkùnrin mi àtúmọ̀ ayá owó lọ́wọ́ rẹ̀ sẹ́tù mi àtúmọ̀ ayá mọ́tò àti yá mọ́tò tó rẹ̀ tí mọ́tò wà abá tó yá mọ́tò àtúgbẹ̀lọ́ sílẹ̀ àná Àwọn ah, àbúrò ìyàwó ní ah, ọ̀dọ̀bọ̀dá mi, ọ̀dọ̀ eh, ìyàwó ọ̀dọ̀kọ àǹtí ni ó máa ṣe dọ́gán, ọkà àǹtí ni ti jẹ́ ṣe gan. Wọ́n tó tọ́kú wá ní láti ìgbọ́nà kan wá ní wíkì. Àwíyá wọ́n sì náà lè ń ta, àrárá ah, wọn lówó lọ́gọ̀ yóò rí tẹ̀lé wọn ni wọ́n ni wọ́n. Pákéjì àwọn brọ́dà ti kẹ̀kẹ́ rí gbà mí, ẹ̀rọ kí wọ́n tó tán. Kọ́dọ̀ lè wá ẹ̀ ṣùgbọ́n gbogbo ohun tó wọ̀ ó lè wọ́ ti fifty thousand. Títí ẹnu aṣọ àtàṣe ẹ̀rá sa àti bàtà àtàgò aha ẹkú wò ẹkú wò ká aha. Owó tí ẹkú lọ fi dá bọ́ọ̀gù sí táìtì kó ló fi ẹ̀rá aṣọ sọ́rùn. Níjọ́ tí ìyàwó bá máa mọ̀ pé aṣọ kan kò tiẹ̀ kò tiẹ̀ sí ìka. Kò kárí àdínkù tí ẹ̀ kárì wọn nígbà tó bá dídé tó wọ ọbẹ̀ òjọ tó wá ní pé wàá lọ ra pálá tó ni o tí o tẹ̀lé ọ̀tẹ̀ sọ pé ká má máa jẹ àtàbílẹ̀ ẹ̀jẹ̀ mẹ́ta yìí já ṣe ní lójú kan àìmọye ọkùnrin mi wọ̀ wọ́n àìmọ̀ ojú. àlàkà níta bẹ́ẹ̀ ni ìwà bẹ́ẹ̀ iná ká ayámẹ́lẹ̀ àjẹlẹ̀ ìní kọ̀tọ̀ ìtùfọ́lá àwọ̀dẹ̀wà náà

ṣùgbọ́n tó dájúdájú ọdún mẹ́jọ wọ́n ṣe ṣàdéhùn kò sọ pé à kò lè má lè lọ́dún mẹ́jọ yẹn ó ti gbà yẹn ṣùgbọ́n wá lè jọdún mẹ́jọ ní ọ ó dà lè jọdún mẹ́wàá ìtọ́nà bá ní kí n méjèèjì. Bọ̀lá òde yìí jẹ́ ní eré yẹn, ẹ̀dẹ̀ tó fi hàn mí pẹ́ ní eré ni. Èmi náà fi ń dání lójú pé Bọ̀lá òde náà

ó wá fi dákẹ́ lórí ọ̀rọ̀ obìnrin tó túmọ̀ sí pàtàkì yẹn náà sọ gbogbo ń tà sọ yìí náà ṣe rí nìyẹn káníkò gbà ní ẹsẹkẹsẹ náà sọ pé ṣùgbọ́n tó yìí <laughs> ẹ̀dà rẹ̀ ẹlẹ́mìá ní ìlú àná ló máa máa lọ gbé máa máa lọ ṣiṣẹ́ ní kọ́ńtì bàbá ìyàwó òun pa wọ́n ti rí jẹ́ sísẹ̀ fún àní. báyàwó ẹ jẹ ṣe ó dẹ̀ ní kó wá ṣe bá níjà nínú kan nínú ilé jẹun ṣé kò fi sáré kó nǹkan jọ ibi tẹ́ ti lè pín kàrí ni kó ló fẹ́ fẹ́yàwó kejì kí bàbá ìyàwó ẹ yarí pé wá olú òkú mọ̀ pé mi mọ ẹ̀mplọ́ yẹ ò ní ìṣẹ̀lẹ̀ ìdílé wọ́n á ṣiṣẹ́ ń bòjú bá ní iṣẹ́ ti tán mi mi lè ṣe jìnnà òun fẹ́ tí mo tún fẹ́ ṣe yẹn hẹ́n ẹ bá sọ ní tùbí nìbí tí bàbá bá sọ pé rọra yẹn dá bàbá ìyàwó ẹ̀ o omi ìta bàbá mi náà a máa ma dáadáa sí ọkọ ọmọ rẹ̀ kó ba lè jọmọ ẹni kàn kí ṣe ń tí ti wá ìtàdé wọn fún lówó lọ́fẹ̀ẹ́ ní kí n jẹ́ pé mo ń ṣiṣẹ́ lọ́ndà wọn ilé òun kò burú èmi náà lè gbàgbúrò dáadé ṣiṣẹ́ lọ́la ètò ọlọ́run ní ìyẹn nínú ayé ẹ mo lè gba ẹ̀kọ́ tó wà ní àrùn bàjẹ́ èmi náà lè gbàgbúrò pàlàpà wọn ṣiṣẹ́ lọ́la bọ́ọ̀lù ń ṣiṣẹ́ tó ayé nìyẹn ọmọ bẹ́yà lágbọ́n dájú pé òní máa padà bí sí mánéjà ní ibi tẹ́bi tí mò ń plan tó mo fẹ́ kọ́ sí sáàdì ajá yẹn. Ah, ọlọ́run ló láyé àwa kọ́. ọkùnrin tó náà bá wọn sọ òní tẹ́gbẹ́ òní jà o èsì ọ̀rọ̀ kan tẹ́ gbígbà nǹkan gbìn kíyàn kan gbọ́kàn bá gbẹ́lẹ̀ dákẹ́ kó má fẹ́ sọ lórí ẹ̀ mọ́ ọkùnrin gbọ́dọ̀ ní lẹ́nu ọkàn orí ọkùnrin dẹ́gbọ́ ọ̀lẹ́ ọkùnrin ìjà ní ariwo ní orí ẹni ní kan ló ṣe ẹ̀ nǹkan sọ yìí bá ṣe sọ́yà àti bàbá. ọ̀rọ̀ aláàmánákúlù wà kí. kò sẹ́ni tá fẹ́ ní kó bá wa sáyìn kó jẹ́ wíkínẹ́sì láàrin ìrìn àti ṣùgbọ́n ọlọ́run ọba lórí ń ta sọ yìí ọ̀rọ̀ bá ti tó lẹ́ni tí tó lẹ́lẹ́rí fún wa tó lólùgbà wá kalẹ̀ tó tó lólùtọ́ wa sọ́nà tó tó lólùbà wa darí ká má kábàmà lórí ń tá àjọ sọ káwà rú àsọ ni o pàmà tó pàtàkì ń ta àdáwọlé yìí o ṣùgbọ́n kọ́ lọ ń jágúlẹ̀ dáadáa ibi tí wọ́n jọ sọ́sìrì ibi tí wọ́n bá sírì kánà ń fi mú sáfi gbéra lẹ́yìn ìgbà tó parí ó mú ìyàwó kẹrù kẹrù lẹ́yìn ìgbà tó parí àsìkò tó lò wọ́n fẹ́ má àsìkò tó lò àbí à ń bọ̀ ń bẹ̀. ànábì Mùsá gbéra ó bẹ̀rẹ̀ sí lọ ó wà lórí ìrìn àjò. falamma qada Musa al-ajala wa sara bi ahlihi anasa min janibi al-quri nara. àsìkò wa ti tó bàṣírí náà tó ní àárọ̀ yìí á tẹ̀síwájú ní ọ̀la. níta fẹ́ tẹ̀síwájú ní anábì Musa alayhi salatu wa salam mo ṣe kúrò pẹ̀lú ara ilé rẹ̀ tọ̀ níta ṣèyí náà tó àtúndé wa fẹ́ ọmọ sílé bàbá rẹ̀ káti máa bá aṣọ kọ́ńpẹ̀ káti máa aṣọ kọ́ńpẹ̀ ká máa tún bímọ ṣe gbogbo ẹ̀ ní ààyè yìí jẹ́ káwa náà relocate ká tún gbéra lọ lù ká lọ tẹ̀lé síbẹ̀ ìkẹ́ ti ọlọ́run ti ṣàánú wa ìrìn àjò yìí náà níbi musa ti bẹ̀rẹ̀ ìrìn àjò tá níbi musa bẹ̀rẹ̀ rèé tọ́lọ́n ti fìjà náà bí ọlọ́run bá rẹ̀ hàn àmì ìsọ́lá tó sọ̀rọ̀ èmi náà láti máa wá bẹ̀rẹ̀ àlàyé nǹkan ń pèlú ọ̀pá musa báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo ló ṣe ṣẹ̀ṣẹ̀ kí ni tán rẹ̀ kí lára tánà yìí musa dá ní musa rí iná lẹ́ẹ̀kan iná kí ni gbogbo àlàyé ilẹ̀kùnrẹ́rẹ́ alukurani ọlọ́run ọba ó ṣàlàyé rẹ̀ fún wa wọn náà láti máa bẹ̀rẹ̀ ṣàlàyé fún wa náà láti ọ̀la lọ. à ń kẹ́kọ̀ọ́ látara ń tà ń sọ yìí títà kan ń sọ tàn àárín tákìtì àárín ẹ̀ka máa rẹ̀ níta àárín tákìtì rárá o ìtàn tó mú ẹ̀kọ́ dání tó mú ọgbọ́n tó mú òye dání ẹ̀rí nìsín ẹ̀rí gbogbo àwọn àwọn tá à ń sọ ó tó fẹ́ni tí kò máa rìn tírèdì tẹ́lẹ̀ kó tí kí ní òun tírèdì kọ́lọ̀ ń kó ba lè kọ́mpẹ́tì òun lápá jùlọ àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ó tó ó lẹ̀ tó ní ìdùnnú àti fọkànbalẹ̀ fọkùnrin tó ń rìn tírèdì tẹ́lẹ̀ àtòbìnrin tó náà rìn tírèdì tẹ́lẹ̀ tí ní rẹ̀ kó ba lè sí rìn tó ń rìn torí pé èèyàn ní ìrìn lójú ọ̀nà tó tọ́ kó má padà wá dunú nígbẹ̀yìn èèyàn dẹ̀ ní ìrìn lójú ọ̀nà tí ò tọ́ kó dẹ̀ máa rò pé òun ṣe òun jẹ lọ òun jẹ lọ òun jẹ lọ síbẹ̀ níbẹ̀ má padà wá sunkún nígbẹ̀yìn ó lè sunkún yẹn síta ó dẹ̀ lè sun sínú ṣùgbọ́n pé yàn á ṣe ohun tí ò tọ́ àwa jẹ lọ nípa ò àbí yàn máa ṣe ohun tó tọ́ kò wá ní padà wá gbẹ̀sán rárá sílátara àjẹ́ ìyà ń bẹ̀ wá ẹjá rìn lọ́nà tó tọ́ kájìnà sí tí ìjọlọ́n bá kójọ kó túbọ̀ ṣàlẹ̀ fún ìmọ̀nà fún wa kó túbọ̀ fún wa ní àgbọ́yé tó fẹsẹ̀ nílẹ̀ kójọ kó jẹ́ kí ìgbésí ayé wa rọrùn fẹ́ni kankan wa wọ́n tọ́lọ́ bá ti kẹ́ nínú wa tó ti jẹ́ àti mọ̀ àti náà ti lò tó ti bọ́ sí rọrùn fún ìjọlọ́n fún wa fún ṣètọ́ ní láyé láti gbà á ọ̀nà kó má jẹ́ fi ṣàdánwò kó má fi gbígbà náà ṣàdánwò bó ṣàlékún rẹ̀ fún kálukú. àwọn bí wọn gbogbo ẹni tó yẹ kí nǹkan ṣe nǹkan ọ̀rọ̀ gbọ́ ṣàǹtiraka náà ni tiraka tiraka náà ni gbogbo ẹ̀ náà ti jọra wọn ọlọ́njọ́ owó rẹ̀ rú ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́njọ́ yẹ kó tó kó ṣẹ́kù fún kálukú. ìgbésẹ̀ yìí fún wa ọlọ́njọ́ ṣe ní rọrùn fún wa ọlọ́jọ́ kan ti wá ọlọ́run àlékún wa tába ti ń gbọ́ wá sí ká máa jí tó tó jẹ́ sí pé wọ́n bá kàn wá ń bẹ̀ ká máa jí mú kájà máa lọ ṣàtúnṣe lórí eré èèyàn lẹ́nu tó gbọ́ wá sí ibi tó kàn án tó bá tó jẹ́ tiẹ̀ tó tẹ̀lé ṣàtúnṣe ẹ̀ lórí eré nìyẹn o báwọn ẹni eré tàná ṣe rí nìyẹn o alákọ̀ọ́rí èèyàn tó jó lórí igbó ọlọ́run ṣe wá lórí igbó ó lẹni tó gbọ́ wá sí ibi tó kàn tó bá ìlọ ń fi ń bínú táwọn tí wọ́n sọ ni wọ́n ń bá bí o èmi náà ń sọ̀rọ̀ sí yẹn o èmi náà fi ṣe wá àtúnyẹ̀ o ẹ̀ tó wá sí kẹ̀kẹ́rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni tẹni tó ń sọ́nà bá rò fún òfin sọ̀rọ̀ tẹnìkan ó ń sọ̀rọ̀ sára tiẹ̀ náà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni tí a bá ti jù ilẹ̀ yá ju mi ilẹ̀ ń pa mí àdàbí ìgbà tí a fẹ́ ní pẹ̀lú mi tí ẹ pé yàn àti ẹ̀yìn ọjọ́ sùn lálẹ́ ọ̀nà mọ́jú sàárọ̀ yìí èyàn ṣe wá sí nígbà mẹ́lòmí àrùkà ṣé mọ́mú nájú sí conversation wa àti ọmọ yẹn ni láì dẹ̀ rí conversation wa àtẹnìkankan wá sí kan ya gbàbẹ́ ni. <laughs> ní tó bá ti wá ya gbàyàn báyìí kí èèyàn mọ̀ fáà jẹ́ ìlọsílẹ̀ ṣe o èèyàn sọ ní ìgbà mi àbá bàbá mi àná ah, ṣọ́kọmọ mi rojọ́ ń ní láì ṣe fàdé gbọ́dọ̀ kankan lẹ́nu ọkọ ọmọ ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàfin ni ní abá ti wá gbọ́ ọ̀sẹ̀pẹ̀sẹ̀ tànà pàpaniwáàfin àmọ́ bá sọ pé ní ó bá bá kò tún bẹ̀ ṣe yálà bá kójọ kó má ṣe ṣàánú wa ẹjẹ àtúnra wa ṣe ń bitá kù sí o ká mójútó kọ̀rọ̀ wa o bá a ṣe ń mójútó gbangba wa tá a fi ń jẹ́ káwọn yẹn máa rí wa ní ìrẹ́ ní ìrẹ́ kọ̀rọ̀ wa náà pàtàkì kọ̀rọ̀ wa ó pàtàkì o ibi tí yàn ṣe rí wa àwọn aràn tó lójoojúmọ́ kọ́ náà bá ń rí wa ń bẹ̀ o subhanaka allahumma alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi